mo kí n káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá láti sàmì sí àyájọ́ àwọn ológun tó wáyé ní àná ọjọ́rú àwọn ológun nílùú abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn ni wọ́n ti tú sóde láti ṣe ìmọ́tótó agbègbè wọn pàápàá jùlọ nínú ọjà láfẹ̀wá tó wà ní apá gúúsù ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ọ̀hún àwọn ọmọ ológun náà níròyìn gbé wípé wọ́n mú ìgbálẹ̀ láti gbá àwọn ọjà yìí tí wọ́n sì tún ṣe àtúnṣe àwọn kòtò ní nígbà tẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ológun ní agbègbè yìí yẹn general muhammad aminu tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó wí pé àwọn ṣe èyí láti túbọ̀ dẹ́kun àrùn onígbá méjì ní agbègbè náà. ní nọ́mbà ẹlẹ́kẹsàn-án àgbà òṣèré fíìmù àgbéléwò ṣọlá ṣọ́bọ̀wálé ni ó ti ń kí òṣèré sharon oja fún oríire ìgbéyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí ṣọ́bọ̀wálé ló fi àwọn àwòrán tí wọ́n yà níbi ìgbéyàwó náà sórí ayélujára rẹ̀ tó sì tún ṣe àpọ́nlé ìyàwó ọ̀ṣìgbọ́n ọ̀hún gẹ́gẹ́ bí arẹwà àti àfíjú obìnrin nínú kíkí náà ni àgbà òṣèré Ṣóbọ̀wálé ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wípé Ọlọ́run yóò fi ìbùkún àgbọ́n ìgbẹ́ àti àlàáfíà tẹ́ ìdílé náà lọ́rùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ Yorùbá gbòwe wípé bí ìgbà máa ń gbani ẹ jẹ́ ká máa rọ́jú nítorí pé ìgbà ń bọ̀ tí yóò gbani lúmọ̀ọ́ká àgbà òṣèrékùnrin Kànáyọ́ ló ti ran àwọn olólùfẹ́ rẹ̀ láti kọ́kọ́ máa fi àpọ́nlé ara wọn síwájú nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe ó tẹnumọ́ wípé kò oore tó ní àbùkù tàbí ìwọ̀sí nínú nínú ọ̀rọ̀ náà bí ó ti ń sọ wípé nítorí eléyìí lè mú ìpòrúru ọkàn dé bá wọn lórí ayélujára rẹ̀ ló fi eléyìí sí tó sì ń gba àwọn olólùfẹ́ rẹ̀ ní ìyànjú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin tàkásùfẹ́ ọkùnrin ni táwọn ènìyàn mọ̀ sí Davido ni ó ti fi léde wípé owó tí àwọn ènìyàn ná fóun àtìyàwó òun lọ́jọ́ ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ nípa rọ̀gùrọ̀gù owó tí àwọn ènìyàn ná ní ọjọ́ náà pàápàá jùlọ tó tún jẹ́ wípé owó ọ̀hún kì í ṣe owó ilẹ̀ wa ṣùgbọ́n Davido ló ti fi léde wípé òun kò retí owó yìí nítorí wípé owó tí òun ná ó kọjá iye náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà lúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà Kanu Nwankwo ni ó ti ṣe ayẹyẹ ìrántí ọjọ́ ìgbéyàwó ogún ọdún pẹ̀lú ìyàwó rẹ̀ lórí ayélujára wọn ni olúkúlùkù wọn ti fi àwọn àtẹ̀jáde tó ń ṣe àpọ́nlé ì ìyẹn tòun ti ìdúpẹ́ pẹ̀lú ìfẹ́ sí i tí wọ́n sì ṣe ìkẹ́ àti ìgẹ̀ ara wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí tọkọtaya kú oríire tí wọ́n sì tún gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún olóyin sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìràwọ̀ náà ni Yorùbá wípé ó mọ iyì ìràwọ̀ gbajúmọ̀ òṣèrébìnrin fíìmù àgbéléwò Wùnmí Toríọlá ni ó ti ń kí akẹgbẹ́ rẹ̀ Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí igi àràbà kan láàrin àwọn obìnrin Wùnmí Toríọlá ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ṣe àpọ́nlé Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí ẹni tó ní ipa tí ò ọwọ́ lọ́wọ́rọ́ sẹ́yìn pàápàá jùlọ nínú akitiyan rẹ̀ láti gbé àwọn ẹlòmíràn dìde níbẹ̀ náà ni Wùnmí ti tẹ̀síwájú wípé òṣèré náà jẹ́ ẹni tó ní èròǹgbà rere lọ́kàn ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń ṣi ọ̀rọ̀ rẹ̀ gbọ́ nígbà mìíràn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí ẹkùn pápẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ní Yorùbá máa ń sọ olórin ẹ̀mí Peterson Okopi ni ó ti ń gbàdúrà fún àwọn obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ wípé Ọlọ́run yóò gbọ́ àdúrà wọn wọ́n sì fi inú ṣe oyún wọ́n fi ẹ̀yìn gbé ọmọ pọ̀n Peterson ló fi fọ́nrán sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ bí ọmọ ti jẹ́ ohun kò ṣeé mà ní nínú ayé ènìyàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yorùbá ní a kì í dákẹ́ káṣìwí òṣèrékùnrin yomi fábíyì ni ó ti sọ fún àwọn ènìyàn láti mọ àkókò tó yẹ kí wọ́n sọ̀rọ̀ àti àkókò tó yẹ fún wọn láti dákẹ́ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ni ó fi eléyìí sí tó sì tún sọ ọ̀rọ̀ ìyànjú mìíràn níbi tó ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kò sí ẹni tó mọ ọ̀la nítorí wípé òní la rí tó sì ń rọ àwọn ènìyàn wípé kí wọ́n ní ìrètí wípé ọjọ́ ọ̀la wọn yóò dára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká òṣ òṣèré samuel ọlásẹ̀yìndé tó jẹ́ ọmọ àgbà òṣèré ajírẹ́bí ni ó ti ń kí àwọn ènìyàn kú ìfojúsọ́nà fíìmù rẹ̀ tuntun èyí tó pè ní ègbèjì tí iṣẹ́ rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ samuel ló fi sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ta àwọn ènìyàn ní olobó wípé eré náà yóò jẹ́ ọ̀kan tí àwọn ènìyàn yóò rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ nínú rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní tẹnitẹni tàkísà ń tààtàn wọ́n ní orò tá ò bá fi ìdí ẹ̀wọ̀n ọmọdé píparun ni yóò parun ọba aláyélúwà ọba abdulwasi Wàsíù Gbọ́láhàn Làwà onírù ti ìlú Irù ni wọ́n ti ṣe àbẹ̀wò síbi ìdánilẹ́kọ̀ọ́ kan ní àgọ́ àwọn ọmọ àgùnbánirọ̀ tó wà ní ìlú Ìyànàpájà ní ìpínlẹ̀ Èkó ọba Abdulwasiu náà ni wọ́n ti ń bá àwọn wọ̀nyí sọ̀rọ̀ lórí ṣíṣe àpọ́nlé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n sì rí bíi ogún rere níbikíbi tí wọ́n bá dé wọ́n tún tẹ̀síwájú láti gba àwọn ọmọ àgùnbánirọ̀ ọ̀hún ní ìmọ̀ràn láti fi àfojúsùn rere fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú fífi ọwọ́ sowọ́pọ̀ wípé orílẹ̀-èdè yìí yóò dára. ó ní ju báyìí lọ fún àjà àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.